بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين والصلاة والسلام على أتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله تعالى المؤلف ابن رجب الحنبلي في كتابه جامع العلوم والحكم عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه مسلم أقوى فون ولون أترى عليكم يكاتي فون أسواج وغاية ونبي محمد صلى الله عليه وسلم قال أنكش عليكم يون رفان وصحابي النبي ìyọ̀nà ọlọ́run ọba náà kó máa sàbọ̀ títí tí ó fi kárí gbogbo àwa mòmìnì tó dúró ti ẹ̀sìn ọlọ́run àbábọ́ ti tọ́ àti bí ó ti yẹ eléyìí ni hadithu ẹlẹ́ẹ̀karùn nínú tíra jamiu al-ulum al-hikam lil imam al-hafiz ibn rajab al-hanbali rahimahullah rahmatan wasi'a hadithi náà yan la wa umul mu'minin aisha radiyallahu ta'ala anha ó ní ó gba hadithi náà wá látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam qala man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun ẹnikẹ́ni tó bá dá nǹkan kan lẹ̀ nínú ìṣesí wa yìí nínú ọ̀rọ̀ wa yìí nínú ẹ̀sìn wa yìí tí ò sí nínú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi ní wípé irú iṣẹ́ bẹ́ẹ̀ irú ojúlówó iṣẹ́ òun ti ń tọ̀hún tó tó àdádádálẹ̀ rẹ̀ àní wọn ò ní gbà lọ́wọ́ ẹ̀ ìní pé kò ní gba láàdá lórí ẹ̀ ó sì ṣeé ṣe kó tó gba ẹ̀ṣẹ̀ lórí rẹ̀ ó wà lórí ìbámu sí. Si, irú bí iṣẹ́ ọ̀nà bá ṣe rí àti àníyàn tó fi gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tápàdà máa ṣe eléyìí gbólóhùn yìí Imam Bukhari àti mùsùlùmí ẹ̀dùn wọn kò lórí gbólóhùn eléyìí Imam Muslim tó wá gba hadithu december hadithu náà sọgbọ́n pẹ̀lú gbólóhùn tó tún yàtọ̀ díẹ̀ òun sọ wípé ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ kan nígbà táwa wo irú iṣẹ́ tẹ́ńtọ̀ ń ṣeun a rí wípé ní kò sí nínú àkọọ́lẹ̀ kò sí nínú rẹ́kọ́ọ̀dù irú iṣẹ́ bẹ́ẹ̀ kò ní jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ hadith ìtumọ̀ hadith ní kúkúrú ònù ṣùgbọ́n ní àlàyé síwájú sí àkọ́kọ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìyànlá ummul umm mu'minina Aisha radiyallahu ta'ala anha tí ṣe Ummu Abdullahi gẹ́gẹ́ bí ó ṣe wà nínú. No tíra yìí a rí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń kó ntánpè ní kóníyà yíyún nickname nínú èdè òyìnbó wọ́n máa ń kó pọ̀ fún ìyá ńlá wa Aisha radallahu ta'ala anha ìkan bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ àti pè bẹ́ẹ̀ nípa àyè pé bẹ́ẹ̀ alukuran ṣe pé wọ́n fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ìyàwó ọlọ́run ọba ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá kuran sọ yìí pé ní wàzíwájúhu ummuhatukum wàzíwájúhu ummuhatukum pé àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam pátápátá àwọn mọ́kànlá ọ̀là anábì fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ayé nígbà tó fi kú wọ́n lọ wọ́n àwọn mẹ́sàn gbogbo wọn àtàwọn tí wọ́n kú before rẹ̀ ni àti àwọn tí oníṣẹ́ ọlọ́run bá kó kò wọ́n gbogbo wọn pátápátá wàzíwájúhu ìyàwó anabi náà ni wọ́n ṣe gbogbo àwọn ìyàwó ànábì wa ní látòkè délẹ̀ gbogbo wọn ìyá ńlá àwa mọ̀mìnì ni wọ́n ìyá mọ̀mìnì òun náà ni wọ́n òun náà ló fà á lóbi jẹ́ pé ní àwọn ìyàwó ànábì yìí sallallahu alaihi wasallam ẹnìkan kan ò gbọ́dọ̀ fẹ́ wọn torí pé èèwọ̀ ni kéèyàn ò fẹ́ màmá rẹ̀ nínú nínú Islam lákọ̀bọ̀ àkọ́kọ́ nù àbí kóníyà àkọ́kọ́ nù kóníyà ẹlẹ́ẹ̀kejì Ummu Abdullahi ìyá Abdullahi a rí i pé ní ìyá wa ń ṣàròdọ́ Allahu ta'ala anha nínú èrò ọlọ́run nínú ètò ọlọ́run bó ṣe ń ṣe ètò ayé rẹ̀ àti fún ọgbọ́n àti hikima tó wà lọ́dọ̀ ọlọ́run bàtọ́ ọlọ́run bá mọ̀ tó yẹ pé ní ẹ̀dá ẹnìkan kan ò mọ̀ òní wípé ìyá ńlá wa ń ṣàtọ́ tó pé ní ọmọge lánàá sọ̀rọ̀ sálà ń fẹ́ ònìkan náà ni nínú àwọn ọmọkọ̀ọ̀kan láta náà bí fẹ́ ònìkan ṣoṣo òun náà ni ó jẹ́ ọlọ́mọge nínú wọn ònìkan tó wá jẹ́ ọlọ́mọge yìí òun náà lọ́lọ́run ò yọ̀ǹda ọmọ fún gbogbo àwọn tó kù náà ọlọ́run ò yọ̀ǹda ọmọ fún wọn látara nabi sallallahu alayhi wa sallam àyàfà méjì yanlawa khadija nínú àwọn méje tá nabi bí ọlọ́run yọ̀ǹda mẹ́fà fóun then maria tó kìpéyà nínú òbí ibrahim tí í ṣe ẹlẹ́ẹ̀keje ọmọ nabi sallallahu alayhi wa sallam gbogbo àwọn tó kù nínú ìyàwó nabi sallallahu alayhi wa sallam ọmọ mọ́kànlá tó kù gbogbo wọn kò sẹ́ni tó ní ọmọ fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àmọ́ wọn ní ọmọ fún ẹlòmíì torí pé ní gbogbo wọn pátá látòkè délẹ̀ anabi sọlá sọlá ń fẹ́ wọn ní ẹ̀yìn ìgbà tí wọ́n ti di adélébọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tí wọ́n pẹ́ ọkọ wọn kú sínú ojú ogun ẹ̀sìn tí wọ́n pẹ́ ní kò sẹ́ni tó máa mójútó wọn mọ́ òun ni anabi wọn sallallahu alaihi wasallam ayafi yalla wa aisha radiyallahu ta'ala anha anabi sallallahu alaihi sọ yegi lé lórí ní ọmọ ọdún mẹ́fà ó sì wọlé tọ̀ ní ọmọ ọdún mẹ́sàn-án radiyallahu ta'ala anha nígbàtí ànábì fi kú sallallahu alaihi wasallam ọjọ́ orí rẹ̀ ó ṣe ọmọ ọdún méjìdínlógún eighteen years òun náà ni ó dà láti eighteen years títí tó fi wá kú lẹ́yìn forty five years tànábì kú sallallahu alaihi wasallam kò lọ́kọ míì mọ́ torí pé ó kú ní fifty seven years hijira ìpè tí máa ṣe déédéé ìgbà tó di forty five years tànábì jáde láyé sallallahu alaihi wasallam òun náà ni ó tó jáde láyé. Ah, ṣùgbọ́n tó ń ti bí ọ̀sẹ̀ bíi máa náà a máa ń pè ní omu abdullahi abdullahi yìí ó ní ibnu zubair abdullahi jẹ́ ọmọ zubair ọ̀kan lára àwọn àgbà sàábé náà ni lára àwọn ọ̀dọ́ sàábé ó ní zubair wà ah, zubair yìí ó ní ọkọ dhatu ah, nitaq asma'u bint abakar siddiq radiyallahu ta'ala anha asma'u yìí jẹ́ ẹ̀gbọ́n fún aisha ọmọ bàbá ni wọ́n bọ̀ tí wọ́n ṣe ọmọ àyá ọmọ roma òun náà ni ìyá ti Aisha radiyallahu ta'ala anha so uh, Abdullahi òun ni àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nígbà táwọn mùsùlùmí ń ṣe ìṣípòpadà láti Maka wá sí ìlú Madina àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nígbà tá fẹ́ wọ Madina wọn ò tí wọnú ibi tí Madina wà lónìí àmọ́ wọ́n ti wọ ilẹ̀ Madina so òun là kọ́kọ́ ọmọ tí wọ́n bí fún àwọn mùsùlùmí nígbà náà Uh, Asma bint Abubakar Siddiq radiyallahu ta'ala anha lẹ́yìn tí wọ́n bí tán tó ó gbélé bá anabi anabi sí hanaka rẹ̀ yìí ni pé anabi fi tamuro sí eh, sí ní anusala eh, eh, sala ń jẹ tamuro ní ẹnu rẹ̀ ó wá fi tamuro sí ẹnu ah, Abdullahi bin Zubair radiyallahu ta'ala anhu so ó ìtàn ṣe bẹ́ẹ̀ fáwọn míì náà olóòfà nínú sunna ni wípé tí abáṣẹ̀ṣẹ̀ bímọ ó dáa ká fi tamuro sí ẹnu rẹ̀ yìí la wá ń pè ní sunnatu tahnik so àwọn àfáà ní pé eléyìí yóò jẹ́ kí ọmọ so kó lè tó nǹkan tó dùn bá wọ ẹnu ọmọ yóò yóò ṣe kí ẹnu rẹ̀ yóò mọ̀fo ẹnu rẹ̀ àwọn àfáà ní pé láti máa múra rẹ̀ kalẹ̀ fún àti lè bá mú ọmú màmá rẹ̀ um, so Abdullahi bin Zubairu yìí ẹnu sọ̀rọ̀ sálàm ṣe àdúrà fún ó sì jẹ́ ọ̀kan lára àwọn sàábí ẹnu sọ̀rọ̀ sálàm tí mujiza nabi yìí ni pé gbogbo àdúrà nabi ń bẹ lẹ́yìn ara rẹ̀ radiyallahu ta'ala uh, anhu. Uh, òní um, uh, wọn fi ọmọ abdullahi náà fi máa ń pe aisha ní umu abdullahi radiyallahu ta'ala anha uh, ìtàn ìyá ńlá aisha pọ̀ nínú uh, lẹ́yìn Abu Hurairah radiyallahu ta'ala anha kò sí ẹni tó tún gba àrí tó tún pọ̀ yàtọ̀ sí ìyá aisha ìyá aisha gba ní tó one thousand four hundred hadith látọ̀dọ̀ ìṣẹ́ńlá muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Abu Hurairah ń gba tó súnmọ́ one thousand six àbí one thousand uh, seven so ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì kì í ṣe nǹkan tí ó pọ̀ so àwọn àfáà wọ́n sì gbàgbé pé ní hadith tí yàrá wa ń ṣàbá gbà wá tó yẹ pé ní ó ní òun ṣe pẹ̀lú domestic advice anabi sallallahu alayhi wa sallam so a máa gbé síwájú ẹni hadith táwọn mi bá gbà wá àfi àwọn tó tán jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam táwọn jọ wà nínú ilé ntọ́fà ni wípé ntànàbí ṣe nílé sallallahu alayhi wa sallam ojú Abu Hurairah òtò tó bá wá gbàrú àdìsí bẹ́ẹ̀ wá ní tó súnmọ́ ni wípé ìmọ̀ kó gbà wá látọ̀dọ̀ ayáláwo àbí látọ̀dọ̀ ọmọ Habiba àbí kó wá gbà ọmọ Salama àbí kan lára àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam bíbẹ̀ ẹ̀kọ́ kò ní access sí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ilé anabi alayhi wa sallam Aisha radiyallahu ta'ala anha lára àwọn sahabi lẹ́yìn pé ó gba àdéhùn tó pọ̀ wá inú àwọn sahabi tó tó mọ fíkìú dáadáa òun náà ni Aisha ìyànlá Aisha ta'ala anha kódà ó tún jẹ́ àáfà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì lọ́kùnrin ráìpá sọ ní jí oní wípé Abdullahi bin Abbas gan kì í sábà sọ̀rọ̀ níbi tí Aisha bá wà tí máa wí ni wípé ibi tó bá wà àwọn ò ní sọ̀rọ̀ mathali mathali amama kamisal farrokh sẹ́mi àdékátá fasahali sayhati wọ́n sọ wípé ní àpèjúwe òun níwájú Aisha ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ọmọ adìẹ lẹ́yìn ìyá rẹ̀ tí ìyá bá dún àríkọ́mọ adìẹ náà yóò yóò wí nǹkan tí ìyá bá wí oníbọ̀ bá wọn ṣe rí nù ìtàn àbá gbẹ́lẹ́nu ìyá wọn làwọn àìsà náà làwọn náà ti lè wí ní níta so nídìí eléyìí ibi tó bá wà àwọn ò àwọn ò sọ̀rọ̀ so àìsà rọ̀jà lọ́tà àlẹ́ àníhà nú àwọn tọ́ba ní pọ́lọ́hún kẹ́yàn náà tọ́lọ́hún bá kẹ́ òun náà ni wọ́n bi anabi sallallahu níjọ́ kan wípé mani ahabu nasi ilayka ya rasulallah talọ́tì ẹ̀ nífẹ̀ẹ́ sójú ìrẹ́ anabi sallallahu alaihi wasallam pé tọ́ba ní anọ́sọ̀rọ̀ sọ́nà wáyé pé ní Abubakar Siddiq sorry anọ́sọ̀rọ̀ sọ́nà wáyé pé ní Aisha radiyallahu ta'ala anha pé Aisha ló ń fẹ́ràn jù sọ wá ní pé mina rijal ní àwọn ọkùnrin ńkọ́ anabi ní pe abuha pé bàbá rẹ̀ ni so náà wọ́n fẹ́yìn pé ní Siddiqatu bintu Siddiq radiyallahu ta'ala anha so ìtàn rẹ̀ pọ̀ à nílẹ̀ máa kà wọ́n wáyé pé ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò àmọ́ lódodo kama mọ̀ nípa yàrá wa Aisha radiyallahu ta'ala anha ó tó bẹ́ẹ̀ kódà ó jù bẹ́ẹ̀ lọ so ẹ̀mí àmà bí àwọn ọmọ inú kíláàsì pé ní ẹni tí ń bá ń jẹ Aisha àkọ́kọ́ assignment ni pé lọ comprehensive uh, uh, biography wa nípa Aisha radiyallahu ta'ala anha but should be in summary pé má jòó pọ̀ rẹ́gẹ́dẹ́ jẹ́ kó jẹ́ summary ni kí wọn náà wá sọ kí ni lesson tó kọ́ látara látara rẹ̀ so ẹlẹ́mìí tó bá kọ́ dé yóò kà wípé nìyẹn làwọn Aisha láti kékeré ó wà Al-Qur'ani so ó gba àdìsí pọ̀ wá wọ́n produce uh, àwọn tó pọ̀ náà àwọn scholars tó àbí ni pé kí ni wọ́n náà fẹ́ ṣe fún Islam wàhálà àti rí náà àwọn uh, student wẹ́ pé ní láti kọ́ọ̀sì uh, kan bẹ́tà ń pè ní introduction to Islamic law so wá wà ń fọ̀ láti that level láti fún nírú assignment bẹ́ẹ̀ a rí wáyé pé ní between kó tó parí ọdún mẹ́rin rẹ̀ ọlọ́run sì ní kó rí al nìha meanwhile kò wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so látara pé motivation yìí pé ní Aisha tó ń jẹ́ o wọ́n náà máa ń pata ń pa Aisha sọlọ́fídà yìí pé ní gbogbo ọkọ̀ tí bá ń jẹ́ tí bá ń jẹ́ Aisha tí wọ́n bá ń jẹ́ Khadija tí bá ń jẹ́ Asmau àtàwọn orúkọ tó da báyìí so ká jẹ́ káwọn mọ̀ mọ̀ nípa rẹ̀ yóò help wọn nínú ẹ̀sìn wọn yóò help wọn nínú ìgbésí ayé wọn. Imam Malik rahimahullah ta'ala wá sí à nígbà tí ń sọ ọ kọ́mẹ̀tì kan wà tó méjì nípa Aisha torí gbogbo alamọ̀ wípé Aisha radiyallahu ta'ala anha ẹni tá àwọn kan wá ń bẹ àwọn kan wá ń bẹ tí wọ́n fi aṣọ ìsìláàmù bojú aṣọ ìsìláàmù ni wọ́n ń wọ̀ ọ̀tún wọ́n ń wọ aṣọ ìsìláàmù lórí kẹfìrí ni lórí kófúrú tó tó plain torí bí bẹ́ẹ̀ kọ́ èèyàn wá ní láyà pẹ́ẹ́ pé ní ẹni tí àrùn ìbò ti pọ̀ tó yìí òun làwọn kan wá ń sọ wípé ní kẹfìrí ni bí kìí ṣe mùsùlùmí kódà nínú suratul Baqara níbi tọ́lọ́run tó ń sọ wípé òun bá Musa sọ̀rọ̀ pé iná láyà múrò kún antẹ́bíbà kó bákọ́ra àwọn táwọn wíì wọn ni pé bákọ́ra tá yẹ pé wọ́n dún níbẹ̀ òun pa ń ṣàyàn rẹ̀ dálọ́ ta'ala ni ta'ala Allahu an qawli wọn lọ́wọ́ nkẹ́bí ọ̀rọ̀ waqatalahum Allahu anna yufakun. àwọn wọ̀nyí àwọn là ń pè ní ṣíà rọ́ọ̀fíbọ̀ orúkọ wọn pọ̀ ṣíà rọ́ọ̀fíbọ̀ ìtìna àṣàríyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú odò òyìnbó wọn pè ní ṣáìtìsì so àwọn ni lẹ́yìn lẹ́yìn Hussein ọ̀kan lára àwọn ọmọ àlí pé Fatima radiyallahu ta'ala anha Fatima tó jẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ àkọ́bí àbí ẹni tó gbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam ọmọ rẹ̀ ọmọ kan ṣoṣo tó gbẹ̀yìn Ànábì sallallahu alaihi wasallam náà ń pè ní Fatima Fatima yìí bí ọmọ méjì fún Ali radiyallahu ta'ala ọ̀kan ni Hasan ọ̀kan ni Hussein Hussein yìí òun ni òun àti Ali àti ọ̀kan lára àwọn sàábé tó jẹ́ mẹ́ta àwọn péré yìí ọ̀la àwọn tá à ń pè ní ṣé àgbà wípé ni wọ́n jẹ́ mùsùlùmí gbogbo àwọn tó kù Abubakar Siddiq radiyallahu ta'ala wọ́n máa ń la àna rẹ̀ ni Umar ibn Khattab radiyallahu ta'ala wọ́n máa ń la àna rẹ̀ ni kódà Usman àfi Ali nìkan bàtà àkọ́kọ́ máa ń kà nínú ìwé ìtàn a máa ń rò wípé bóyá wọ́n máa ń parọ́ mọ́ wọn fáwọn yẹn máa ń parọ́ mọ́ wọn ni ṣùgbọ́n etí tèmi gangan foyè etí gbọ́ nígbà tá a fi wà ní Medina táwọn máa ń ṣe hajj a wà ní incidence ọpọlọ ló pọ̀ but méjì nù wọn ọ̀kan bẹ tí ń gbà táwọn ti àràfà bọ̀ wá sí Muzdalifa à ń bọ̀ wá sí mẹ́rin bọ̀ tá a dùn ní Muzdalifa báwa ṣe ń wábi tá a dúró sí nípa wípé kò sí tẹ́ǹtì ní Muzdalifa yóò kàn tẹ́ ibi tí yẹn bá dán lẹ́yìn ó sùn dáa sí nílé ẹni wa báwọn ṣe dénú wọn ṣáà wọn náà wọn tẹni lẹ́yìn lẹ́gbọ̀n wa bí ó mọ àìlè pẹ̀lú etí mi méjèèjì la nígbà táwọn ń pe irun tó ń pe irun ashadu nígbà táwọn ṣe ashadu la ilaha illallah ashadu anna muhammad rasulullah àwọn òfin kún pé wà ashadu anna aliya waliyullah so eléyìí mo gbọ́ fi ti ara mi tí è ṣe pẹ̀lú transmission so ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá ń kírun yìí táwa tẹ́mi gan rí níjọ́ náà lọ́hùn kódà magribi bá mọ́ mi lọ́wọ́ mọ́bí tá a fẹ́ ki mi o rí ki torí pe mi ò ń wòran ẹni tó wá yanilẹ́nu ni wípé ẹni tó ṣe ìmáàmù fún wọn níjọ́ náà kò kankan kò wí nǹkan kan tayọ pé ní ó kàn demonstrate physically ó dúró ẹnìkan ló gbé speaker mobile speaker táwọn ẹni gbé kábíyà òun ló gbé fún lọ́wọ́ èyí ń megaphone èyí ń èyí ń tàn ló sọ pé aláàkìbárú mamu dìde gbogbo tí mamu sáà ṣe ń tàn ní wí òun ló sálámà ah so bàtà wa parí ẹni tó wá jẹ́ tó wà nínú caravan kọmitì tó máa ń tó ń pè ní wizaratul hajj ministry of hajj and islamic affairs wọn làwọn bá la tẹ̀lé ẹni tó wá jẹ́ hẹ́ẹ̀dì scotland gbàmọ́ wà wípé ní ntàmárì ni wọ́n ní pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń kírun ẹ̀sìn wáàsí fún wa wọ́n ní pé ní fanadaw wala tahina manas àwọn eléyìí ti kọjá ǹdẹ́sẹ̀ wá sí fún so nta fi táyé sẹ́kùn sẹ́kùn Muhammad bin Salih as-Suhaimi nta fi kọ́mẹ́ntì ni pé ní fanadaw àyà nìkan náà sọ́dọ̀ ọ̀nà àyà Qur'an ni fanadaw wala tahina manas pé kò sí kankan tẹ̀lé bí fún wa so yóò oṣù lẹ́yìn náà lẹ́yìn náà ìkànnà tó ń ṣẹlẹ̀ létà létà látọ̀ sára 1996 so we accidentally ẹni tó jẹ́ bíi ambassador Iran Nàìjíríà gbà náà aṣàtúnpàdé nínú tẹ́ǹtì nínú masjid khayf ní Mina so pẹ̀lú lẹ́yìn ọ̀rọ̀ tó pọ̀ ó sáà padà mọ̀ ó invite pé tí n bá ó ní pé sórí gbogbo ọmọ Nàìjíríà mo ti wá so ó ní tàbá dé Nàìjíríà kí n kí sí embassy àwọn ní ní Iran pé ìwọ sí Nàìjíríà lọ́n gbé ní oníbẹ̀ ta ni wọ́ ó lóun ní ambassador Iran sí Nàìjíríà so meanwhile our insult mi ti wá ti because hatred di tó wà lọ́kàn so ọ̀sán ni mo ní mi ò ní wá later ọ̀sán àpàrà pé pé kí n so ìyìn ní intention ati lọ́bọ̀ tí mo lọ sí èkó ń jọ̀hún brọ́dà mi ń ṣiṣẹ́ ní èkó tẹ̀ nígbà náà kò jìnnà sí ó wà vicinity ibi tí so but ká tó lọ ní láti Mìnà mo tún fún mi pé ni kó fún mi ní àdéhùn tó bá táwọn kà nípa wọn àwọn náà ní àwọn tó jẹ́ core books wọn mo yẹ ka tírà àti níta ń pè ní Bukhari àti Muslim náà ní titi wọn hàn titi wọn tó represent Bukhari àti Muslim mo ní àbí tó bá lè fún mi wá ní pé náà pé tíra ń pé property government ra ní fáwọn eré release ẹ̀ mo tọ́ bá ti lè release ẹ̀ pé mi náà ò ní wa mi ń wẹ̀ mí náà ti máa pé ní nǹkan wa náà nù a lè rí bá ti jamiu islamiyà wa eh, ìwé wọn photocopy ẹ̀ náà náà original copy ni Islamic University library wa kò sí ń bẹ́ẹ̀ so wọ́n bí kẹ́ pé mamunuati àwọn eh, unwanted books tí a bá gan-an àwọn ó tilẹ̀kùn máa yàn ó ń lé àwọn postgraduate students ẹ̀ máa ń gbà kọ́wọ́ inú eh, eh, section so bí n pé postgraduate ti téèyàn jẹ́ ń gbà wọn ló jẹ́ kéèyàn náà fani àti rí photocopy làwọn náà rí so wọ́n ṣá later ọ̀sán àgbàlá pé ni ó fún mi ní síra yìí láti fẹ̀ntáìsì mi eventually pàtàkì nàìjíríà ọlọ́pàá kádàrá pé mo wọ mo wọ bẹ̀ but but mo wọ ní embassy but I can't believe what I was seeing also tóbi gẹ́gẹ́dẹ̀ sọ wá ní pé àwọn máa ń ṣó fíìmù fún àwọn ọmọ mùsùlùmí ní every week nígbà náà so mahjuba magazine kan mẹ́tí máa ń jáde ní jọ̀njọ̀n mahjuba so bàtà náà kékeré táwọn náà ti làwọn náà máa ń gbà ó dáadáa constant customer kò sí wọn lè má sáyẹn dẹ̀ lóṣooṣù àtàwọn tíra mi so ní kúkúrú ni wípé wọn wá alkafi alkoneni àtàwọn tíra mẹ tíra mẹ́ta lọ́wọ́ tàbí fún jọ̀n tán jẹ́ principal books wọn so bàtà padà ká ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a kà ń rò wípé ni wọ́n ń parọ́ mọ́ wọn ni wàhálà wà ń bẹ̀ náà tíra yìí àwọn wàyí láti ìpè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn sàábí anabi sallallahu alayhi àwọn tọrọ sọ wípé ní laqad radiyallahu anhum so kẹ́nìkan ma láyà kó máa ṣe pèlè wọn so pàápàá jùlọ ìyá lọ́wọ́ Aisha yìí so ohun tiẹ̀ ó dànù lọ́wọ́ ẹ̀ tó bá ní pé Aisha so ẹni tí tó jẹ́ ká sọ nípa Aisha díẹ̀ ọ̀nà pé bó sì wá lé lọ́lá tó yìí náà a sì nínú àwọn tó yà pé tí wọ́n ń fi aṣọ mùsùlùmí tí wọ́n fi ń bojú tó pé ní iná ní bẹ lábẹ́ rẹ̀ so mama Malik ni wípé ní laysa liman la'ana sahabiyan hadhun fil islam ìwọ̀n ò ní ìpín kankan nù islam kódà tábà ń pín bóyá alogun ni a wá jẹ ọ̀rọ̀ dàbí kankan Imam Malik ni ẹgbẹ̀rọ̀ fún wọn so later gbogbo alamọ̀ islam gbà tí mùsùlùmí ti ń control world so uh, stand wọn náà nù títí tó dòní níta bá ti rí ṣíà so àgbọ̀dọ̀ fún wa ní ní nǹkan kan tíra kan bí wọ́n pè ní ìfún gbogbo náà alẹ́ alẹ́ padà ká lillahi thumma li tarikhi ní orúkọ tíra wọn lillahi thumma li tarikhi for the sake of history and for the sake of Almighty Allah uh, ah, Dr. Musa al-Musawi òun ló ṣe tíra wọn àwọn mẹ́ta ni Khomeini Musa al-Musawi àti Isa al-Isawi so Khomeini òun jẹ́ uh, láti Karbala uh, eh, láti Iran but Musa al-Musawi àwọn méjèèjì ọmọ Karbala ni wọ́n so wọ́n jọ bẹ̀rẹ̀ revolution Iran ni so but later méjèèjì padà wọ́n padà repenti so Sheikh Musa padà ṣe tíra kan yẹ pé ní for moderation uh, people of Shia pé káwọn ó moderate principal wọn so àwọn méjèèjì wọ́n tà àti pa wọ́n pa wọ́n pa ẹyin sá wọ́n rí ìyọ̀n pa bọ̀tọ̀ ọlọ́run jẹ́ ká rí Musa Musa wí pa so ṣé wọ́n rà ìpòsí mẹ́ta ti dìbò ṣé ti tíra wọn the life of malita rẹ very small book ni but ó wà wọ́n ti di render as English uh, language sọ́ra bí pé wọn kàn ṣe sí yorùbá eh, ẹ̀ẹ́dán ìfisẹ́ sí yorùbá nfẹ́ lóṣù wọn ti ṣe sáwúsá torí pé àwọn haúsá máa ń kára máa sì kí láńgbéjì wọn ju yorùbá lọ àkó yorùbá sóhun tó fi wà ní yorùbá nfẹ́ lóṣù ọ̀pọ̀ wọn ti ṣe sí haúsá náà but mo short pé ó ti wà ní english language so abẹ́lẹ́ ọ̀nkọ́ lọ́nkọ́ lọ́nkọ́ máa jẹ́ kí wọ́n ká nù so ó sì ní ìdí ká mọ̀ nípa àwọn people because wọ́n wà ní àwùjọ wa pàápàá jùlọ ní kéfì tá a wà yìí sọ́ra pé lára àwọn centers wọn nàìjíríà kéfì wà nínú wọn so wọ́n sì wà ní ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi wọ́n wà ní Germany wọ́n wà ní yunifásitì wà ní unsuk bàtà wọ́n wà lára àwọn tá à ń kọ́ náà student wa so wọ́n sì wà lọ́wọ́ oríṣiríṣi àwọn ọmọ wà ní FMC so wọ́n wà ní níbẹ̀ dáadáa so ní FMC wa àtàwọn oríṣiríṣi ibòmíì náà so à ń láti à ń láti sọ̀rọ̀ akọ́lọ́nkọ́ lákànṣó rẹ̀ kó sàlékún àánú ẹ̀ fún wa. Um, biography ìyá ńlá wa ń ṣàròdá lọ́ta àníhà òun náà nù hadith yìí yàrá tó wá gbà wáyé hadith ńláńlá ni tó sọ wípé ní man ahdatha láfúzù ti bukhari bukhari àti mùsùlùmí ni wípé ní man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddu ẹnikẹ́ni tó bá tó bá dá àdáadáalẹ̀ kan tó introduce new thing nínú àfíàsí wa pàṣẹ sọ̀rọ̀ sọ́lá ń ṣe wí nínú àkọ́kọ́ nù. No nínú fi amúrinà hàdà yìí ni pé nínú àfẹ́àsì wa yìí yìí àdàbà sọ́la ni pé ní àwọn onígbà lọ́wọ́ ẹ̀ ànígbà lọ́wọ́ ẹ̀ nínú Islam yìí ni pé kò ní máa jẹ́ iṣẹ́ ẹ̀sìn tí yóò gba ládásí man ahdatha fi amúrinà these are our avias wọ́ọ̀dù ti àkọ́kọ́ nù wọ́ọ̀dù tẹ́lẹ̀kejì man amila amalan laysa alayhi amúruna fawaraddu ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tó yẹ pé ní kò sí authority àwa kò sí authority ànàmùsàlá níbẹ̀ ọlọ́run ò fàṣẹ sí ànàmùsàlá sálámù náà ò sì yọ̀ǹda irú ẹ̀ ànábì ní pé disinti náà ni a dá padà sí hadithu yìí àwọn afá àgbà yìí pé ẹ̀rìgbọ́n bàtà bẹ̀rẹ̀ hadithu yìí náà máa lò bìnnìyàt a dápọ̀ àwọn hadithu mẹ́rin kan táwọn afá ní pé ní orí wọn ni Islam dúró lé lórí ìnámọ̀lẹ̀ àmàlù bìnnìyàt òun rẹguléètì eh, iná àtiwa ìní pé intention wa àníyàn wa sọlọ́n ìjẹ́ tá a bá ń ṣe yálà ẹni tí ń kírun ṣé irun tí ń kírun torí ọlọ́run bá ní àbí torí èèyàn àwọn olè mọ ọlọ́run nìkan ló lè mọ sọ ọlọ́run jọ jẹ eléyìí tá fẹ́ kà yìí òun yóò sọ fún wa nǹkan tá à ń ṣe físíkà àti ara ń ṣe wa bàbá tiẹ̀ mọ́ ti ń bẹ náà níyàn sáré lágbájá pé alágbájá àlùmọ́ọ̀rẹ́ mọ́sálásí làkàṣẹ́gbè àlèmọ́ kò lè mọ́ àmọ́sábà àrọ́wẹ̀ ní gbogbo ọdọọdún àrọ́wẹ̀ lọ́dún yìí sí òsì láti Eh, recession ti ó eh, ti affect ẹ̀ náà ẹ̀yìn pé àrọ́wẹ̀ lọ́dọọdún fún zakati pọ̀tọ́ ọdún yìí kò àrí envelope àwọn ìpè so eléyìí tá a náà lè tá a lè jọ́ọ̀jì ni so lẹ́yìn náà innal halala bayyinun hadithu mi ní tó náà ń bọ̀ wá àtàwọn hadithu tí tó pọ̀ eléyìí wá eléyìí wá ó ní ń ṣe pẹ̀lú nǹkan tí tá à ń ṣe láyé wa anabi ni pé sallallahu ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ nínú àlámọ̀rí titi wa yìí inú ọ̀rọ̀ wa yìí inú àbíàsí wa yìí táwọ̀ àwọn anisọ̀rọ̀ sálà tí ò yọ̀ǹda sí tọ́lọ̀ yọ̀ǹda fún ànígbà iṣẹ́ náà lọ́wọ́ rẹ̀ ìmáàmù anáwáwí rahimahullah tán wá sí nínú tíra rẹ̀ minhaju fi sharil muslim nígbà tó ń sọ ìtumọ̀ hadith yìí ó ní hadith méjèèjì yìí ìtumọ̀ kankan náà ni àmọ́ ìkan nínú wọn nínú àwọn bọ́ọ̀dì méjèèjì yìí ó wà ó wà more inclusive and exclusive ju ìkan lọ òun náà ní ẹlẹ́ẹ̀kejì torí ẹni tó bá tó bá tó tó tó bá láìkì yàn jíjà tó lè jiyàn dáadáa ó lè fẹ́ escape tàkọ́kọ́ tánà lè pe man ahadatha ẹnikẹ́ni tó bá introduce onípa èmi kàn ń ṣe é ní o èmi kọ́ ni mo introduce rẹ̀ o salatu lè fàátì èmi sàn pé èmi kún mo hún èmi kàn ṣe é ní so hadith òun díà fọ kò kóhun sínú tánà bí yìí ni pé man ahadatha ẹnikẹ́ni tó bá initiate tó introduce and òun sì kọ́ ló introduce òun kọ́ ló initiate rẹ̀ ẹnìkan ló introduce rẹ̀ ẹnìkan ló initiate rẹ̀ so therefore man hadatha kò wà applicable lórí rẹ̀ ọ̀tẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ṣe sọ wọ́n wà more inclusive and exclusive o àwọn àtẹni tó introduce o àtẹni tó ń dogmatically follow gbogbo wọn ló kó sínú man amila ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan tí ò sí nínú àkọọ́lẹ̀ àwọn mùsùlùmí wọn ó da iṣẹ́ ń padà sí irú ẹni bẹ́ẹ̀ ní lọ́rùn so eléyìí àdìsí méjèèjì yìí òun ni àwọn èèyàn ló máa fi ń jọ́ọ̀jì ń tán ní bídà that's uh, unlawful innovation nínú ṣẹ̀ríà innovation unwanted innovation àdádálẹ̀ uh, tí Islam ò faramọ́ ọ̀nà ń pè ní bídà so yìí náà fi ń jọ́ọ̀jì pé ẹni bídà so n ta nígbà ní pẹ̀lú hadith mi tá a ní sọ̀rọ̀ sáwọn sọ wípé ní. وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ẹ̀rí gbogbo anabi sọ̀rọ̀ sálàmù ṣe tòun pé anabi fún wa lára pé ká sọ̀ra pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn ó máa dáadáa lẹ̀ wà muhdathatul umur òun náà nínú sọ̀rọ̀ sálàmù rí fáàsì pé ní man ahdatha fi amrina hadha anabi àni pé ká sọ̀ra o ń fún wa lára pé ní tó bá padà pẹ́ ẹjọ́ bá nìkan anabi sọ̀rọ̀ sálàmù sọ fún àwọn kan pé ní. فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا ẹni tọ́lọ́n bá ní kẹ́mi rẹ̀ ogun náà ti bá sọ̀rọ̀ jọ́nà lọ́hùn àbí ẹni tọ́lọ́n bá ní kí ó wá nígbẹ̀yìn ìsìláàmù náà ẹni tọ́lọ́n pẹ́ ni yóò rí àwọn oríṣiríṣi nǹkan ẹni pé fa alaykum bi sunnati wa sunnati al-khulafa ar-rashidin al-mahdiyyin min ba'di addu alayha bin nawajiz so ẹni tọ́lọ́n sáwọn pẹ́ ni ìyákun wa muhdathat al-umur ká ṣọ́ra pẹ̀lú àwọn àdádálẹ̀ fa inna kulla muhdathatin gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ bídà that's one plus one two fa kulla bid'atin dọ̀láàlà gbogbo tí ń bá ti ń jẹ́ bídà dọ̀láàlà ni àánú ni fa kulla dọ̀láàlatin fìnnà gbogbo tí ń bá ti ń jẹ́ àánú wọn ò ní ibùsọ̀rẹ́sì kan tayọ iná iná ni. Ah, last resource wọn kọlọ́n kó wọlé àkàyọ̀ kó sọ wa níbẹ̀. Ah, imam ibn abdulbari rahimahullah ta wá sa nígbà tí ń tún túmọ̀ hadithu kan náà tó náà jẹmọ́ bídíà hadith sanu sọ̀rọ̀ sọ̀rọ̀ wáyé pé ní ah, ana furutukum ila alhawd ana furutukum ila alhawd alábi ìgbà tí ń tọ́fẹ́ jáde láyé lára àwọn àsọtẹ́lẹ̀ tó sọ wa ni pé ní ó lóun fẹ́ òun lọ òun lè dúró dè wá níbi hawd yìí ni pé àbàtà àlìjánnà tọ́lọ́n fún ọ̀nà sọ̀rọ̀ ibi iná àpẹ́ iná kàlkáwùsára fasọ́lì lè rọ́bìlì kàwá ní har iná ṣàníyà kàwá àbútar omi ní odò kan ní tọ́yẹ́ pé ní abẹ́lọ́n kọ́lọ́nkọ́ lákànṣó rẹ̀ gbogbo ayé kọ́lọ́nkọ́ jẹ́ ká mú níbẹ̀ àtàwọn òbí wa àtàwọn olólùfẹ́ wa tọ́rọmọdọ́mọ wa àtàwọn ọmọ wa ara ni pé òun lè dúró dè wá níbi haudun wá ní pé wa ìyá kùn alẹ́kùn anlá tó dáadú wọ́n á rí pé ní wọn ò wá ní jẹ́ kẹ́ ẹ rí ọ̀dọ̀ mi dé tó bá dàsìkò tẹ́ ẹ nídìí kẹ́ ẹ débi omi o àwọn bá nípa kí ni wàá mú wa kẹta ni ó ta ni ó láyà láyà tí ó blọ́ọ̀kù wa tí ò ní jẹ́ ká dọ́dọ̀ rẹ̀ ànábì ni pé bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti fi hàn nígbà tó fi ṣe lánàá àkọ́tọ́ làwọn fi kánábì orí ni pé ànábì wọn sọ pé ní tó bá dijọ́ náà wọ́n máa wọ́n àkàtọ́ pé lágbájá mùsùlùmí ni wọ́n kú sí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni fa ináka kó wọ́n àtọ́ tó bá fẹ́ bẹ́ẹ̀ ṣe ìsìpẹ̀ wọ́n ni pé kó wọ́n má ṣìpẹ̀ o fa innaka la tadri ma ahdathu ba'daka àwọn tó ń wò ó tàtọ́wọ́ kò láyé tán ọ ọmọ tí wọ́n tí wọ́n tádán wò wọ́n dán mẹ́wàá wò lẹ́yìn rẹ̀ so therefore má dá sí o anábì ni pé ọ̀nà àti pé ní a sọ́ḥán sọ́ḥán liman badala dina Muhammad ògóńgórí pẹ̀lú sọ́ọ̀pù ni pé eh, bígbà tá a bá ní pé sèháàpù gbà tá a bá tí tí a bá lọ eh, eh, èlù bọ́ so ó kọ́kọ́ wà ní iṣu lẹ́yìn tán sá gbó pẹ́ á sọ á lọ tán àti wá kù kò sí tí ìbá yẹ pé ní kóńfàyà kan ọlọ́run ọba kò lè papọ̀ mọ́ láéláé sọ́ọ̀kọ̀n sọ́ọ̀kọ̀n ìparun ìparun ìparun kó máa bá ẹni tó chẹ́ǹjì ẹ̀sìn wa nípa sọ̀rọ̀ lẹ́yìn òun àwọn afáàmù sọ wípé nínú nǹkan tó nira jù tó le jù tó le jù kódà ó fẹ́ le ju kẹfìrí lọ kọ́lọ̀ ń kó sọ à ń bẹ̀ bídí àní because kẹfìrí ó hàn pàmbélé wọ́lá tàbáyà nìkan ní ìsìn tó tó wọ lẹ̀kẹ̀ tó wọ ìrùkẹ̀ rẹ̀ tó mú ajá lọ́wọ́ tó lọ́wọ́ tó wà wọ mọ́sálásì gbogbo apátápátá pé ní àsám àdìdì tó rà mọ́ pé lélẹ́yìn ẹ̀ kófòrò bàwá hò ni àmọ́ tàbáyà nìkan tó jó tó wọnú lé ní ìsìn tó ó sá sọfún kalẹ̀ fàpèjúwe àbí kò tẹ̀ sá sọfún kalẹ̀ àtàwọn sọ fún ọ̀pọ̀lọpọ̀ adé sẹ́ńtímẹ́ǹtì pẹ̀lú ẹ̀ ó wá tún mú nǹkan míì tá a máa rò wípé ní àbí eléyìí bóyá bóyá rédíò ló kan ló gbé lọ́wọ́ ni bóyá káńtà ló gbé lọ́wọ́ ni bóyá nǹkan míì ló gbé lọ́wọ́ ni ànímọ̀ wípé ní òun fọgbọ́n stage àwọn aburú kalẹ̀ ni meanwhile gbídà tó ló ti ń so a accommodate ẹ̀ àní lè torí kò kò hàn بريد kufuri وهي أسرع طريق إلى النار ila nar on expressway tó yá sí iná jù kọ́dọ̀ wọ́n yájú kó jájú kó fúrò lọ òní bídíà bàbá máa ń fún ara rẹ pé àfi kéèyàn sọ́ra dáadáa dáadáa kúrò níbi bídíà uh, bóyí ó ṣe uh, bó ṣe wá tún yìí tá àgbàdà sọ́ra yìí uh, hadith yìí ọ̀nà mẹ́ta òun náà ni àwọn afáàmà wa ń gbà ṣe àlàyé rẹ̀ a rí i pé ìkíní kejì wọn ọ̀kan ní fi amúrinà hàdà nínú ọ̀rọ̀ wa yìí ẹni pé nú ẹ̀sìn wa yìí ìkan ní mọ̀nà amílẹ̀ amálà lẹ́sà àléhì amúrùnà ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ wọ̀táyé ò sí àṣẹ wa lórí iṣẹ́ òun tẹ̀ kí wá ní iṣẹ́ òun kí ni iṣẹ́ òun that's question àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tábà ise mọ ta ni pé òkè tá a bá sọ àlàyé nípa páwọn àfa pín iṣẹ́ òun méjì ìkànnù wọn méjì náà pín sí náà ni wípé ní ìbàdàtú wà àdàtú ìbàdàt wà àdàt ìbàdà ni nta ń ṣe tó ń jẹ́ ìjọsìn yìí ni pé gbogbo nta ń ṣe níṣẹ́ tá pé láàrin àwa àtọlọ́wọ́n ọba wa ló wà gbogbo eléyìí ìbàdà ni opposite rẹ̀ ni àdáàtò níta n sọ pé ní norms wa ni culture wa ni tradition wa ni wọ́n yà wọ́n pé tradition ni àṣà wa eh, standi islamu sí eh, àṣà mẹ́ta náà ni nígbà tí islamu dé tani sọ̀rọ̀ tọ́lọ̀ tọ́lọ̀ ọ̀ràn níṣẹ́ sẹ̀mẹ̀gbẹ̀kan ló ti dìde nílùú maka àwọn náà ní àṣà wọn tí wọ́n ń ṣe ọ̀nà mẹ́ta òun ni islam gba tírìtì àṣà ọ̀nà àkọ́kọ́ is either total condemnation tẹ́ ń ṣe yìí látòkèdílẹ̀ kò da ìpátì ọ̀nà ẹ̀kejì moderation ìpè eléyìí tẹ́ ń ṣe yìí náà pẹ́ ó lè ní ọ̀nà ó lè da àmọ́ bẹ́ẹ̀ sẹ́ńgbà sí yìí kò da ẹ̀ correct rẹ̀ ó di méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta acceptance in its totality bí bá ṣe ń ṣe ń gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni Islam ṣe endorse ẹ̀ so gbogbo tá ń pè ní àṣà bí islam bí bó ṣe bó ṣe tírìtì àṣà mákànù and bẹ́ẹ̀ gẹ́rẹ́ ní gbogbo àṣà ìlú kọ̀ọ̀kan àṣà yorùbá àṣà haúsá àtàwọn míì náà láti tírìtì ẹ̀ náà nù so ìyóhun a padà ṣàlàyé insha Allah ta'ala lẹ́yìn ìtẹ̀síwájú díẹ̀ sí ni pé ní àṣà then ìtawá pè ní ẹ̀sìn náà àpàtì pín sí méjì nísìn ìtàpè ní ẹ̀sìn náà ọ̀nà tó wá pín méjì torí níbi ẹ̀sìn nìkan láti lè rí bídíà níbi àádá à lè rí bídíà rárá bí tí wù kọ́ lè mọ̀ ṣé gbogbo ẹ̀sìn náà wá ní bídíà tó wá wọ̀ àbí kìí ṣe gbogbo ẹ̀sìn náà ní bídíà wọ̀ àwọn àfáà tó wá pín lé iná nípa wípé ní àwa mùsùlùmí gbogbo ń tà ń ṣe pátápátá ẹ̀sìn ni torí tá nàbí fún àyànpẹ́sọ̀ ọlọ́run sára yìí pé ní ajaban li amri kulli muslim inna amrahu kullahu mùsùlùmí ọlọ́mọ̀sẹ̀ ó àdàtọ̀ lọ́sà ní kọ́ ọlọ́mọ̀sẹ̀ oore fún wa gbogbo àlámọ̀ rẹ pátápátá tó kéde lẹ̀ oore ni gbogbo ẹ̀ yìí ni pé ẹ̀sìn ni oore ni n tá máa fi sori rẹ látara rẹ ni tó máa sì pé ẹ̀sìn náà tọ́sí gbogbo táwa ń ṣe à ń rìn à ń jẹun à ń wọṣọ bá a ṣe jòkó yìí náà lára ẹ̀sìn ni ṣé gbogbo ẹ̀ náà wà ní bídí àwọ̀ ni àbí kì í ṣe bẹ́ẹ̀ pàtàkì pé no kì í ṣe gbogbo ẹ̀ àtúnwá fọ́dà pín ìbádà náà sí méjì àwọn pàkà ní pé ibadatun ghayru ma'qulatin ma'na wa ibadatun ma'qulatin ma'na àkàrà yẹ pé ní ìbádà tó yẹ pé ní kò sí bàdà tí ò wà reasonable yìí ni pé tí tí ò bá làákàyè mu but àwọn kan tó yẹ pé ní alimale comprehend kí ni rationale behind the legislation wọn ìtura ni pé ní bá a ṣe pa alákọ̀ọ́ lẹ́nu ká sì apply ká implement yẹ bẹ́ẹ̀ láì béèrè béèrè kankan fún àpèjúwe ọlọ́run ní ká kírun kí ló dàbí ń kírun ẹni àlè dáhùn question àtàbà kírun náà ni lẹ́yìn rẹ̀ ọlọ́run ní ká kí àsùbá rákà méjì ká sì kéwu jákè ká kí àyílà rákà mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin ká kéwu jẹ́ẹ́jẹ́ ká kí àṣírí rákà mẹ́rin ká kéwu jẹ́ẹ́jẹ́ kaki magrib raka mẹ́ta méjì àkọ́kọ́ akewujake ìkan ẹlẹ́kẹta akewujẹjẹ ìṣáì raka mẹ́rin méjì kewujake méjì kewujẹjẹ ká béèrè pé kí ló fà eléyìí gẹ́rù máa kó láti lè máa nà á gbọ́dọ̀ béèrè rẹ̀ so lára àwọn articles of faith ló wà walladhina yu'minuna bil ghaib àná sọ̀rọ̀ sálàm kò ṣàlàyé fún wa àwọn sàbẹ̀ ò sì béèrè pé kí ló fà òun ó sì ṣàlàyé so àìsàlàyé rẹ̀ tó máa ní pé ní kò kàn wá àwọn afáàmà ń pè kíníkà ní pé ṣé pé ònàkà àṣìyà al-ilmu biha jahlun wal-jahlu biha ilmun wọ́n á pè ní kéèyàn kó mà àìmọ̀kánni kíníkà máa dín wọ́n á pè ní òun mọ tá a fi ń kírun rákà méjì tá a fi ń kí ó jẹ́jẹ́ ajá fi ń kí ó jẹ́ kí bá ṣe káwọn kó ló ń mà ẹ̀dá dìde wájú ẹ̀ pàlẹ́ àìmọ̀kánni lẹ́yìn ntaana bi o ma tansa bi o ma ṣé wọn ma tí wọn ni pé so irú eléyìí wọn àwọn pé ní alẹ́ ẹlẹ́mọ̀ bí yìí jahal kí yẹn ló ma wọn àìmọ̀kan ni wàlẹ̀ jahalo bí yìí ẹlẹ́mọ̀ kí yẹn má ma ngan ni ìmọ̀ dáadáa pé akíní tá a fi jọ pé wàlẹ́ ilé àdìrẹ́ àwọn eléyìí gan olóní mímọ̀ tó yẹ ká máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ so àpèjúwe ìbáadá tó ọ̀rẹ́ ìrùmọ̀ àkọ́ láti máa nà tá a tí ò lè yé wa tẹ̀lé gbogbo tá a ti ń pè bẹ́ẹ̀ tá tó bá rí báwọn bá ṣe káwọn àtàwọn tó rú bẹ́ẹ̀ òní bídíà wọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé làwọn afáyẹ pé ní al-aslu fil ibadat al-hadhru al-hadhr ìbádàtò gẹ́rù màkúlátù máa nànú tí ò yé wa tí wà ní pé ní ká retí kí n lọ́lọ́run wí kí ànábì wí ká ṣe bẹ́ẹ̀ khudhu anni manasikakum rẹ̀bi hajj ànábì ní pé sallu kama ra'aytumuni usalli ṣùgbọ́n eléyìí tá a lè dọ́gbọ́n sí un so ibẹ̀ níbi dí àwọ̀ ẹni tó wá lóun wá dọ́gba sí i òun ni anatola sálà ń wí níbí àmọ́ àwọn ìbàdá tó sá pé ní màá kú láti máa nà tó pé ní ó possible a lè comprehend the reason wọn so ìyí ni ó sì jẹ́ kó máa change àwọn yìí òun bí díẹ̀ ò wọnú wọn àwọn mímọ̀ sọ wípé ní gbogbo tí máa ń jẹ́ àrùkánì lè sẹ́lẹ̀ márààrún lára irú ẹ̀ láti tú sí kó máa fi jẹ́ benchmark yóò yóò padà máa ní àwọn problem ní ẹ̀kọ̀ọ̀kan gẹ́gẹ́ bá sì ní bá má pèjú yìí wa gbogbo àlọ́ àmàlẹ́ pé ní zakat lára àríkánu islam lára àrùn ló wà walakin haliya ibadatun haliya ibadatun ma'qulatun ma'ana am ghayru ma'qulatun ma'ana fil haqiqa hiya ma'qulatun ma'ana ìbára tí yìí ṣe orígun ni but kì í pé ní bóyá kọ́ ìbáadà gẹ́gẹ́ bí àpèjúwe láti má níbi ìran ni òun a lè comprehend kí ni rationale kí ni wisdom behind the eh, bí wọ́n ṣe ṣe ah, fàpèjú ọlọ́run ní káyọ̀ zaka ó sì sọ nǹkan tí àwọn articles àwọn zakatable wealth ọlọ́run ṣàlàyé ẹ̀ fún wa àwọn zakatable wealth ń súnà wá dé ojókòó yíwáyé pé ní ìntòfàtọ́ yé pé ní wọ́n máa ń yield wọ́n máa ń generate wọ́n máa ń eh, appreciate òun náà ni tó túmọ̀ sí pé ní any money tí ìbá ti appreciate kì í zakative money that's number one then àwọn legal recipient zakat náà ọlọ́run identify wọn who is the reason fún wọn then àwọn tí ó yọ àdìgbò eléyìí ntí a lè comprehend ni òun náà ló wá fà yẹ pé ní lóde fàpèjúwe àwọn kankan mẹ́ta pé ní àná sọ̀rọ̀sọ̀rọ̀ wọn mention wọn yí pé ní they are zakatable property but lónìí àwọn yẹn ti extend the Eh, obligation zakat sórí wọn nígbà tí àkókò ti máa torí ntọ́lọ́ba fi ṣe zakat lọ́rùn àyàn a sì pé torí tá fi ṣe zakat lọ́rùn àyàn níbi eléyìí níbẹ̀ níbi àwọn eléyìí náà so therefore àyàn zakat wọn lápèjúwe eh, kéèyàn ò ní kọ́mpínì ilé iṣẹ́ ànátọ̀rọ̀ sálàmù sọ wípé ní káyọ̀ zakat rẹ̀ ah, kéèyàn ó ah, kéèyàn ó ní oko oko ẹni tí ń dáko tó kù rẹ̀ sì pọ̀ rẹ́gẹ́dẹ́ gbogbo eh, dioris yúgọ̀tì ní nǹkan kan ní wáìnì ẹ̀fọ́ ni pòtétò oríṣiríṣi nǹkan báwọn kò sínú tẹ́nu sọ̀rọ̀ sálà lẹ́pẹ́ ká kọ́ pé ká máa yọ zaka wọn. àwọn sọ̀rọ̀ sálà ń tòlótòló kò ní ká yọ zaka rẹ̀. àwọn arí pé lónìí ìtànàbí ká yọ zaka yẹn ni ràkúnmí màálù àgùntàn ewúrẹ́. àwọn arí pé àwọn ní àárí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé ní tòlótòló tí wọ́n ní gan lóko owó tí wọ́n jẹnẹrétì tí ó ọ̀pọ̀lọpọ̀ tó ní ràkúnmí gan lọ a sọ ni pé ẹni tó ní ràkúnmí tí gbogbo gbogbo tó ní kò kò worth more than less than one hundred million eh, naira a sì ń sọ pé ní ti tòlótòló oko rẹ̀ ó worth one billion naira ká nípa tòlótòló ọ̀ ní ìzàkáwò nítorí kàwọn ni pé owó ní ràkúnmí nìkan náà lọ dáná kàwọn ah, ìzàkáwò ni pé ara àìpé no níṣẹ́ rà mí ni pé ẹni ìwé tó bá ti ń jẹ tó bá ti appreciate ẹ̀zàká eh, rẹ̀ onítòlótòló náà ayọ̀ àgbàzàká lọ́wọ́ rẹ̀ tó bá nípa ẹ fẹ́ máa ṣe bídí àná o man ahdatha fi amrina hadha ma laysa minhu ànípa ah, ọ̀ṣẹ̀ kò rí bẹ́ẹ̀ torí pé eléyìí ò níbi àìbáyàdá tó rọ́yọ̀rọ̀ máa kó láti máa nà eléyìí àmọ̀túnmá rẹ̀ láti ọ̀dọ̀ táwọn kọ́ wa gbogbo ohun tó bá ti rí báyìí o láti bí síbí bó ṣe rí ni láti bí síbí bó ṣe rí ni àti pé láti bí síbí yòó tó wà náà kó sínú rẹ̀ kí a fọ òṣàká rẹ̀ tó àrí ẹ ọ̀rọ̀ àgbélé yìí ó ti clear yàtọ̀ láàrin ìbádátọ̀ máa kó láti máa nà àgẹ́rù máa kó láti máa nà so pẹ̀lú ọ̀gọ́ látọ̀ àṣàlàyé náà yìí pé ní even ìta pè ní ọ̀bẹ̀rù máa kó látọ̀ máa nà gẹ́gẹ́ bí ìrun ni àtàwọn tó tún rí bẹ́ẹ̀ tó pé ní tiwa ni pé ká kàn ṣáà apply ẹ̀ ká implement ẹ̀ òun ni ọ̀ràn yẹn wa làá fi ń jọ́sìn fọlọ́run ọba tààbù dínú pé ṣíṣe rẹ̀ àfi ń jọ́sìn ni ó tún wá ku question kan náà lábẹ́ títí ẹ̀ náà ṣé ẹ wíwá làwọn ẹgbẹ́ náà ìbàdà àti ìrun táwọn ìfẹ́ pẹ̀júwe ṣé ẹ ẹ means wọn àwọn instrument àti tools tá à ń lò ṣé ìdájọ́ kan náà ni a fún wọn àti that real ìbáàdà ojúlówó ìbáàdà gangan afẹ́ kírun ní ìsìn gbogbo àti sàlàyé bá ṣe àlétà sílẹ̀ kankan tó máa rìpítì ẹ̀ mọ́ àti pé ní àlè ṣe àlékún nínú rẹ̀ but ǹjẹ́ àwa lè àwọn ọ̀nà tí a máa gbà kírun ní mọ́sálásí àpèjúwe àbáwọn oríṣi náà àwọn míǹsì míì ìtòlè tó lè declare jù ní àdìkárù lẹ́yìn irun wà lápẹ́ ìbáàdà ni nígbà tó ká ṣe subhanallah thirty three alhamdulilah thirty three Allahu akbar thirty three eléyìí òun a lè ṣe thirty four rẹ̀ tàbá ti ṣe ó wà ní àdéhùn torí a lè ẹnìkan ò lè dáhùn torí kílà náà sọ pé thirty three a lè dáhùn rẹ̀ so therefore a gbọ́dọ̀ increase a gbọ́dọ̀ decrease thirty three ni ok ó wá kó means àti materialize number wọn pé ká lè bá a mọ̀ pé sure àti thirty three nínú ẹ̀ ni ká ìka wà nínú ẹ̀ ní ká máa lo tẹ̀síbá wa nínú ẹ̀ ní ká máa káùntì wa àwọn eléyìí míǹsì ni wọ́n ṣé míǹsì ìbáàdà àwọn tó jẹ́ ìbáàdà kọ́ ìbáàdà yìí ṣáwọn náà ìdájọ́ wọn ìdájọ́ kọ́ ìbàdà àti náà nàbí kìí ṣe ìdájọ́ kọ́ ìbàdà àti pẹ̀lú ògùn ọlọ́run ọba a padà máa ṣàlàyé ní next season lágbára ọlọ́run torí pé fóun ti ẹ̀ka ti pè ràn akàwọn akàtún ṣe àìgbọ̀rọ̀ sí coordinator ní àwọn àbínú tiwa sọlọ́wọ́lá àkànṣe rẹ̀ yóò fẹ̀mí wálẹ̀. So inshallah ta'ala jazakumullah khairan. Bẹ́ẹ̀ tọ́lá padà parí ní next week inshallah. Ọjọ́ àpọ̀jọ ti lọ di mọ́mù. Ọjọ́ àpọ̀jọ ti lọ àbí jazakumullah khairan tí wọ́n béèrè ni pé ní òru Lailatul Qadri pé àwọn gbọ́ pọ́n ní pé gbogbo ohun tí bá ń mí ní òru kéèyàn ó jí láti ṣe ìbádà fún ọlọ́run ọba níjọ́ náà ìtúwọ̀n nù súnà ni wípé ní àwọn mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan pàápàá jùlọ àwọn tó jẹ́ wítìrì inú wọn pàápàá jùlọ yẹn àwọn àjọ tó wá gbà wáyé pé twenty seventh nínú Lailatul Qadri òru Lailatul Qadri wọn gbàtàn wà observe bí ànábì sì máa ń ṣe pé máa ń jí gbogbo yóò jí yóò sì jí àwọn ìyàwó rẹ̀ náà gbogbo àwọn ọ̀nà rẹ̀ ni ó jí àrùn béètì ni nàṣàlàṣàlà pé yóò máa jí gbogbo wọn ọ̀tí yìí tí ìrántí lábùsù tọ́sọ pé ni máa ń jí gbogbo abẹ̀mí tó mi ò tí ìrántí lábùsù eléyìn ọ̀tí máa ń jí gbogbo àwọn ẹ máa ń jí tọ́tà bá ní gbogbo abẹ̀mí ajẹ́ pé ìkùn tí yàn bá ní ewúrẹ́ adìẹ kankan so àwọn yìí sì ní àkọ́kọ́ anágẹ́rù but àlọ́ rẹ̀ máa ń jí àwọn aráalé rẹ̀ so ǹjẹ́ uh, àwa lè jẹ́ àwọn akékèké abẹ́yẹn lè jẹ́ àwọn akékèké àwọn akékèké tó wáyé pé ní uh, akéré tí wọ́n bá ti di dú àtàwé pé ní uh, below seven ni wọ́n mi ò rò pé ó nídìí kéèyàn ó jẹ́ àwọn yìí o ìfọ̀n táwọn àbọ̀fò seven gan láàrin seven sí ten táwọn bá jí kéèyàn encourage wọn bọ̀ tí wọn ò bá jí mi ò rò pé ẹ because àwọn yìí ń odi tó bá dé age of ten tánà tó bá pé ní tí wọn bá ti àwọn akérúngbà náà látó lè máa bóyá sanction àwọn díẹ̀ díẹ̀ that's age of ten and above so òwúrọ̀ ìtàn bá yí tó bá dìgbà lè máa kọ́ wọn ká máa fi jí wọn but anything tó bá pè below wọn kò dá eléyìí náà sì ní gbogbo anything tí wàá ti mọ̀káláfò jíjí wọn even ẹ jẹ́ mọ̀káláfò gan jíjí wọn sunna ní kí n ṣe kó padà dàn ẹni tó bá sùn ká jí mustahabu nìyí ni pé islam ṣe wá lójú kòkòrò rẹ̀ ibẹ̀ kò kẹsẹ̀ pé dandan ni torí pé ní rúfin alqalam àni sàlátà níwọ̀n ni àlàyé mọ̀ hátà yẹ̀ ẹni tó tó sùn títí tí tí èjì nàbí sọ̀rọ̀ sáà wí kò ní pẹ́ hátà yóò kọ̀ títí wáyé fẹ́ẹ́ fi jì ànábì ò ní ẹ̀jì ànábì pé títí hátà yẹ sẹ́ẹ̀kì ọ̀tá àwọn afárá pé ní ó dà pé ká jẹun torítọ́ ọlọ́run ọba so wọ́n rà pé Allahu ta'ala alam bisawab. lórí ok ọ̀rá eh, pé part payment ó ní eh, ìdájọ́ títí ẹ̀ ó wà lọ́ndà ah, agreement so agreement yẹn bá ti enter into it ó ti the binding molizimu tí yẹn gbọ́dọ̀ kò eh, hop pẹ̀lú rẹ̀ tí kò kọ́ńtà pé ní yẹ́yọ́ lẹ́dẹ́ ní amọ̀nà how full bill code now ìtẹ̀sẹ̀ ní sí agreement ni so ẹ̀yin ti fulfill part ti tiyín so títí wọn yóò ní di káwo instrument agreement yìí dápẹ́ instrument agreement yìí bá dictate wípé ní wò gbọ́dọ̀ ló mọ́tò tán bá lò àti àti violate agreement so ìtàlí wọ́n indemnify lílo tí wọ́n lò so kò bà contract ń jẹ́ but ẹ ní legal right láti request fún indemnity so wọ́n ó san because sígbà tí wọ́n lo property yìí nù wọ́n ó san owó fún yín so just like that pé wọ́n rent rẹ̀ so ẹ̀yin ra even though ẹ ẹ ti sound but ẹ ó sì wà ní ẹ ní nǹkan tó ń pè ní equitable interest lórí rẹ̀ so àwọn nísìn àwọn ní legal interest pa pé ní ẹ ti sanwó tán but kò yẹ kí wọ́n lò àfitá pé ní nígbà tá a ṣàgbéyàn sọ pé ní kò sí láìfẹ́ ẹ lè máa lo mọ́tò ẹ̀hìn àjẹ́ pé ní wọn ò jẹ̀bi ọ̀dà pé agreement ni pé wọn ò gbọ́dọ̀ lo táwọn wá lò so wọ́n ti violate so ẹ̀yin ní right àti béèrè ẹ̀yin tó ti tó jí kó differentiate láyé lára lára mọ́tò Allahu ta'ala alam bisawab.